وأشهد أن لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد اني oṣù shawwal nologun yọ mẹ́lú 1438 ọdọ hijira oṣù ẹkẹ bí yínihu yànnú mẹgbẹlá ẹfọdọ 2017 miladiya karatuwa ní adukwi suratul hajj aya 39 gbogbo anyan mẹ́la náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير أذن مامو إذن دو مامو تونو دو للذين يقاتلون ŋaabo ko maa ku jaabu ma bi annahum zulimu ka kini maa laati sima sito maa su maa laati kuogen wa inna allaha ala nasrihim la qadir ojo allahu sin nu kpayo ki acha ki nana nana ishene kan jene mijin mujahidi dehuma bahak dehuma qatada dehuma abdullah ibn abbas radiyallahu ta'ala anhu sahabi de wanya mi sahabi ke bo kwa mi tabi'i uji lima mainihi hadhihi awwal ayatin nuzilat fil jihad aya kodo kuma duwa uji jihad kuma jujare un shaya yake de to dale don't be surprised go du kuma tenene gini aya nya shaya yuru du kuma du rogu kitono ngane ga kimi gilu kinya juja ba lada da suratul hajj ayat 39 udhina lil ladina yuqataluna bi annahum zulimu turale maini aya gidai ci aya madaniya ci aya med aya ujane medina ci medina gidai ngojo ya dodango ama ba kwa kuma chana ujai to ehun ma chama ba kwa dago jo ni mama la chima koita الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله نعم ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع نعم لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز تبارك وتعالى ينهي أبوكما كما الله كما كدري الذين أخرجوا من ديارهم amacha moja amoja abukuma umanuduhu bi nyimate amoja abikuma umanuduhu bi nyimate min diyarihim wa amwalihim okoma kumane mangohu manuduhu bote bi ghairi misuji gaskiya an nabi sallallahu alaihi wasallam ba mi sahabin dai الذين أخرجوا من ديارهم بغير حق بكما نمادو بي نيما تيكي ما شجو قواني ودما ونه ندو بي يو تي sometimes نيكي شجو قواني إنهم كنا أتي قد شريعة دوا كما ونو بي يو جاون تي كما ونو بي في يو تي ما ونو بي يو تي تو أنا دوكي مودي أنا دوك ما كني أنا كده ما ما أمو ma italizinago edemune ma umu ma ide ọlẹ́hun ìdẹ́gbogbo ohun dewe dúdú kọ́lá wọn lìká jẹ ẹ̀jùmú ti ọ̀hún dídán wọn lìtàlì tó máa habitual fornicator or adulterer or womanizer na abánilẹ́ mamudu behe mamudu behe gbogbo ma máa gbìtì mà kì ma nì kì máa ma kò máa tùtì mà nì bọ̀tí yìí kìdẹ́ mà náà ní bèbè o jàun tẹ́ pàmì ha ya ṣì dẹ̀lí ìlì bẹ̀rẹ̀ rẹ̀ hàkù yé mà ní ní tí ó yọ̀pọ̀ pa nù. ìlà dẹ̀lí ìlì o má tẹ́ àyẹ̀ kó ló rọ̀bù nà lọ. tìtorí kò ni ọjọ́ aláhùn tó aláwù tó ń dùn àyè ò lè fi kùmà sílẹ̀ ìsápamẹ́ aláwù tabaraka wa ta'ala nihi wa ma naqamu minhum illa an yu'minu billahi al-aziz al-hamid ìṣẹ̀hùn dú jẹun máa dìháyìn náà máa bàpá ẹni tí dé a máa bàpá gẹ́gẹ́ mi máa ń dùpọ̀ ọjọ́ ọjọ́ ẹnu jí máa ọjọ́ ẹnu ẹnẹkùn máa gbédéhùn rálẹ̀ máa ń hìn egba kami sahabe anabi sallallahu alaihi wasallam egba kuma egba kuma agwo he ofe khandak ghazwatu khandak kuma jai egba kuma agwo he lihi medina daka manukolo he gide na agwo anugunu ga nabi domo na buma chukolo mao ne hi amaka macha mome ya chukolo we ona ti nge chapa ni akwero ne nyipa oma oma oma, oma ki yeyi echi nwe echukwite ọla nga echi nga mee ama ọkọlọ ala da ere ne na chineke nukwele ma nukọlọ gide na chi inukọla ọgọgụ ma agwọ dị chi turukọla ma chi ọ na-ahị ya ehe inu ọla ọkọlọ abani leka nabi sallallahu alaihi wasallam akpa bụ n'aka lahumma laula anta ma hatadaina wala tasaddaqna wala sallaina fa anzilan sakinata alaina wa thabbit al aqdama illa qaina inna al'ala qad bagaw alaina idza aradu fitnatan abaina to annabi naka cen ko un kati upoji omole idza aradu fitnatan amakuma yana maini abaina ogala nga mana kuji to manu ko lagde naka informo ko ma kuma akili un shi manako ibale yeni abugide ba ojo ma ma mona goda ba tabali ẹ̀wà dúkù mà sí ní ìgbàlúwa ìdọ̀jì ńàṣà dọ̀jì oyé dọ̀jì lẹ́yà níbi ráti táyì fẹ̀gbákà oyé dọ̀jì lẹ́yìn náà mi sàábẹ̀ yẹn máa ló ti habasha mà ń wọ́ tó ọ̀nà dú mà rálì Ma tààlẹ̀ tààlà mà káfìrí jẹ́ ọmọ ọjọ́ àkíní tọ̀ mà tọ́ ọ̀nà omi abájọ yìí torúkú mẹ́yìn àjùjá mà tọ́ ọ̀nà omi abájọ yìí torúkú mẹ́yìn àjùjá náà ilẹ̀kùn àkọyìn láhùnmá lẹ́wọ̀lá àǹtà ó ọjọ́ yẹn máa tìtò déwẹ̀ máa tẹ̀lé ìnà àmànù tọ́nà wàlá tọ̀sọ̀dọ́kùnà sẹ́dàkà kà á ti ní àmà méjì ṣe ní wàlá sọ̀lẹ́ ìnà àmà mọ̀wá ṣe ní fàánzìlẹ̀ sẹ́kínẹ̀tà amojo wowo group wowo kuma kujide kadabagaw alaina machine hu gbalwa matini kuma kala ci atibitile idha aradu fitnatan ibadu kuma ni fitina da ugbewa abeina iko nga ja kiko mamata en kuma naka ile so Allah ta'ala ni walawla dafu Allah an-nasa imalu ko jwa defend amune ba'dhum bi ba'd awka

mamola kuma adago kuma kuja buba bele mawo e. ga mo ma bai na aye amo mele bo bele kameje amega o mele bo kele e. tutudu amo maleba makodo yola ngo atawe so ma uwe ngojo e. ne defender te o mola ba joyi ya ne gbaka no moku a chenye biene kitugwe kuma mu ajigogo ma ngo goji ma atawe ma ngo mu ajigogo so oja do oja ka defend oja ka ewee ka ju abaja polisi kuma ka ji ewe e ma gbalu ka ma egwa ma acha ka ni ju egwa ma ju egwelu ma ju egwelu ma ju ugun tama te wi station turuke wi division ya abajo e. kekere bi polisi me egwelu kuma ju monu is not possible ibaba de yona bebo de amado unity ugbo mune amata ale ta ale oyi ma ma chenu ya ne amụna atini ni che nga abayọ ma adị polisi hụ mọkọ soja mele lukwa ajọ abayọ ebe a defense difensi n'ihe Amu amụji atini daa ihe wee ma chụpụ ma na m soja ajọ mọnwụ uyigbo nga alị ka m soja le ma gbishe ya n'ịda aba chele ka m ka ni soja le chele ma chee ka na eta ma chee so ọjọ ada amụna ya difend amụna amụna ẹgba jonathan anyhow nga mọ soja kwa ajọ akwa anyị ama ami boko haram ụmụ akamụ na-eji akwa anyị ko yom da tini diga da ma dun ibi buhari da agu pa taki buhari amma boku ma mu kolo ga shoge shi amma ku joba abile a tini ci kolo ko ji tawakkale adu yawa ka ji ojo a tini diga da ma dun to da lo oja yuzu ne ya ne defend abo mu ne ima lo wele ni ba la huddi mat sawami ubo duka lika kini ani sawami udeba mama mu gulo pa ko shakami ẹn kò máa dọ́wà fi sọ̀wámi ò dáa sọ̀wámi ò kí ẹn kò máa dọ́wà fi asọ́wùmí à ẹ̀ẹ́mà asúmi à súmi à mẹ́gbọ́ ẹn kò máa ọ̀dọ̀ kò máa nídàgọ̀ bọ́ mọ̀ṣáláṣí gbọ́ ọ̀rọ̀ yìí mẹ́gbọ́ kàbẹ́ bọ̀ adọ́ asúmi à ọwọ́ wọn ma dọ́ àkìlì sọ̀wámi mẹ́gọ̀dọ̀ ma ní wá tẹ masalasi lẹ́ ẹnẹ dúró dá láàlẹ́ iná lígbà ẹ̀ máa kí masalasi dẹ́ àlámà masalasi dẹ́ yìí lẹ́kùn ma bọ́ wá tẹ gbogbo tá tẹ lóṣooṣù ṣẹ́n kì í mú kó náà yá gbé hun kì á tẹ ọba ẹni méjì ẹ̀dá nìkejì ọmọ nù ìdẹ́ títí tó ọgẹ́ yeka moja yeka moja na chojoji ama kuma chone nya de ma kuma no joji ye ma le ma do akini sumi a ojo aki ma lugu ku nga digada ma dun ni ba la huddi ma swaga godu ka mi sumi ale te uja no jo ba mama mku gulori manyonge biya wa biyaun manyi biyaun en eh, ma do ki biyaun ti unyare ojo yeki nana ti sumi ale ogo ki masalasi da ìṣẹ̀nà náà ti sú mi àlẹ́mẹ́ ẹgbà gbélé àmánẹ́hùn dùn mẹ́sìgìdì zamani ya nabi sallallahu alaihi wasallam unya ro yo dun muri da mudi masjid ima da al mihrab mashado ini ado yo ka mado ati ni juraid ka ja kulu ka el te hadisin ini sumi akiko unyi uleta mamudu gulo al maulu alele ti unyi kuma rojo zamani abayo mado ki sumi again mado akini hi mihrab gen mado akini hi biya un gen odu ma dunya ro yo uja ni gaba de abayo cheun al masajid wa anna al masajid budu dunya ro yo tekade masajid le ne ke shi yo jale masjid mado ne ke shi e ke ma chita e so masjid mado yegu ma de gbegu masjid mado yegi chukuto la ma ko jale masjid le bi mado unya bu mara ro wa biya un tulala ma e ni biya un ohun tí unyàrá ọjọ́ ìkìṣẹ̀ nánà èyí tafsir al-muntakab máa nìyí amẹ́hùn kìdẹ́ ìmà ṣẹ̀ nà gbọ́rùn lama amú ẹ̀hùn kùmà dọ́ kìdẹ́ ṣẹ̀ nà gbọ́rùn wọ́n sumi a yẹlẹ́ ṣe àmì máa lè mi àmì yahudu onugunu ga àmì yahudu pọ́lì ma àmà níbí yahudu amadọ́ wọ́n mẹ́sáàjì yẹlẹ́ àṣìyà amma ba kwa zamani yayi sakma kwakwarun dem wa masajid yuzkaru fiha ismullahi kathira amunyare ojo yami yahudu yama yami nasara pia mabakwa wa salawatu amowo kamune achi wa masajidun baami masalati kuma achi chowe humwi ogbodo ole pa ko jaka mama o destroy idu ma ko boge mm ma masalati kuma charo ojo ma chari na na le, nanale imadomoge wala yansuranna allahu man yansuru ene tiro yeju ngo jakate ko min inna allaha laqawiyyun aziz allah chinu pahinana ya ngoshem ngoshe nujima bila الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف نعم وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله أكبر ọlá jihadi pa ogun ìjà tọ́bìkẹ̀ owó jìnì sí ojú kọ́lá wọn inú gbogbo ìdánmọ̀ kọjú àkàrà níbi ẹni yá ayọ́ ànàbí ojú àhídì kùfàrà wà lèmọ̀náàfi kí náà wà gùlóòzù aléhìn ọlá ayá jihadi dẹ́ sàmáyá jihadi gidẹ́ oji ile nsojani medina ngojo kanga nibi anabi sallallahu alaihi wasallam akwa mabakwa makene makene wejo jana maka sẹ́wọ̀n kò máa tí ní tíwà makáfẹ́ yá mẹ́tíwà abájọ́ ìtàn máa kúlù ṣe àdínì kàjá ṣe bọ́ bẹ́rẹ̀ abájọ́ yìí tó tákí ẹgbà kàmú ònà ọgbọ̀n mẹ́lẹ̀ yẹnu yí àmà agbọ́lọ́ wọlé lẹ́tọ̀ọ́ akaba yìí màkú mẹ́dínà wa kuma wuja na makawa ya jada ne to hannun sallallahu salama ya krebu ma odu mu nfa ma jane ìṣíwáàzì mu ma takun ọgbọ mẹlẹ yẹn mu yé o ma ma ọlọwẹ a ma ọlọwẹ ka níbi ọlá díìnì ka ọmọ ta nípa fún ejú ma mu fẹ abánẹ mu nẹgbà ẹ máa níbi alùkàmá káàbìrì ẹ máa jẹun ẹ̀ṣà díìnì ni alùkàmá ọlọwẹ abájọ amáyàmú ní èkìdábò nẹ fún nẹ éètì kẹ nẹ fún bí abájọ yìí take mwana wa about 80 manya abajo yi at least amache buja jo kama de hayi kwane amache buja jo kama de hayi kwane ame o ne munu me maju ya menyaju e o mene annabi sallallahu alaihi wasallam ayni mahalan mecha kuli inni lam umar bi dhalik mado da mi kusha ala tanu kaji guta ama muda yi medina ne oja kini oja alezina aboka akola magreba imakannahum fil ardi sen kuma mu madu gbeguje o jane sen kuma mu madu jofe o jane mamarziki dunuma o jane en madu akini imakana shi iye un lola ngune uzuku na tini kine hmm ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون ọjọ́ àkíní eh, mẹkẹ́nnáhù fìlẹ̀ àrùdí máa lẹ́mùnú mẹ́kín lẹ́kùn máa hìbélẹ̀ rẹ̀ dáni that is máa establish máa ó já nàìjíríà yìí ọlá establishment tí kò máa dùn náà mẹ́ kò mẹ́ṣà àmàlù ọmọ àbájọ yìí tura bá nílẹ̀ ni àbílẹ̀ bá ṣe ń ka ọmọ rẹ̀ ìkàdá ni ó já nàìjíríà kò máa ọ fẹ́ jẹ́ kò máa ọkọ nẹ kò máa ojúmọ́ nẹ kò máa hùmà nẹ kò máa arìsìkí wa atawu zakata ma di zakako wa amaru bil ma'ruf ma ka amune kuma cengenyu wa nahaw anil munkar ma na mune bene benete abile ngoju akola made walillahi akibatul umur mujimale alame bi kwa kuchaka ji ho yongide na'am وإن يكذبوك فقد كذبت قبلهم قوم نوح وعاد وثمود وقوم وقوم إبراهيم وقوم لوط ما وأصحاب مدين نعم وكذب موسى فأمليت للكافرين ثم أخذتهم نعم فكيف كان نكير وإن يكذبوك أمدى واجد مغمى ولا يدري فقد كذبت قبلهم قوم نوح aboja nibi ma madolo yori imino bangama hmm. wa ad boja janibi hu, boja nibi hudu wa thamudi boja janibi salimu wa kaumu ibrahim boja janibi ibrahima wa kaumu lutu boja janibi lutu wa ashabu madiani boja nibi shuaibu eyo ee, madianare mm. wa kudhiba musa dogwa dogwanga wala ligawala nibi musa ngodoro limi fa amlaytu lilkafirin abegbatonga makafiri amlaytu inna allaha la yumli lizalim mm. amlaytu lilkafirin yena achebegbatoma achedunyunguma ثم أخذتهم وبيانا وتكا أمامك حتى إذا أخذه لم يفلسه فكيف كان نكيري إكو كون قول مها أبو بيانا وددا نعم فكأي من قرية أهلكناها وهي ظالمة نعم وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وذكر معطلة وقصر مشيد فكأين إني نالكان إن نالكان جن من قرية عمي فيو أهلكناها أو ما هلكا وهي ظالمة عميه ولكن الله شماشي ولكن هلاكا ماي فهي أمي ولكن تبوك ما دنجي نيابا جويبا خاوية الله شنجي ala urushiha khawiya ala urushiha e wala mojidu kan kadane ala urushi amu urushiha chamu yiku makoji he wala de makini khawiya ala urushiha unyiki de he wala mojidu mojidalo that is e wala mudala she mm idiom ngi arab shaka khawiya ala urushiha dabne kogo ki allah ta'ala ka wakin aw kalladhi marra ala qaryatin wa hiya khawiyatun ala urushiha ene kawali gwe wokadu ewole onye nwulega moji dalụrụla na-eme that is ewole m dalache yani wa bi'irin mu'akkala rijiya ma mu di rijiya e ki gba ne ko ma ngo ko mi hu gen ta ko mi mu de pipa to do mi iko gwa ba ke te gba ne ba ki mu do ja ne wi de gbogbo e li ka kini ne ma do aki algae e biology ame ngile ma ti ni ina mi gbe ko ma ti ina mi gbe ko ma ti ni wi pipa ko ma hu o do ha o do ha ma chita kunu gunu gumi oga ne mbo abịa na kono nya bene aketo ke sengi ko wana ba ke tibane doga len riji ama dị deki bi iri irim mu afsala riji ama imudi riji yiki pokwe ko makomi ko hun wa Wakọsiri unyi ma kuma ko mashide Ọgba ogba unyi ma chebu chebu gagagaga yo motingini gbogbo ya lengi ngini dabene ko ko ya kinihi Ah, walau kuntum fi burujin mushayyada qasr masjid hmm. unyi kuma ko masjidin kuma o ba kwan bunyu amadi ah, ah, ki ma ka ni ma du cho aka na ba yu yu pa yu pa yu o ma ne unyi ma ma le ya ka gede bo hudu ibo ja ni bi sali e o ọgbà makùnmọ̀ àbùkìṣọ́ gbà kwáyó aina ma takunu re na'am afalam yasiru fil ardi afalam yasiru fil ardi fatakuna lahum qulubun ya'qiluna biha aw adhanun yasma'una biha فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في السرور أفلم يسيروا في الأرض أما جاكياو جانني الله أكبر الله شاين فسايز وجولا ياو ياو إكي مودا ojo cha emphasize isha dukwa ngola yawo turu bigala ni wekeli ugu ekemego ẹ̀hùn dúkẹ̀ẹ́kẹ̀ẹ́ máa ṣe àṣìyáwò ní bá onígbònúgbò ayíká wọlé jútàbálẹ̀ ẹ̀ẹ́ka wọlé ẹjú ẹ̀mdà tí a ò bá ẹwọlé ẹjú bí òní ọyọ́kọ̀ ìmáàmù ìdìrìsì ojú kúkú àkúmọ̀kábíràdá adọ́jọ́ka náàtù alùkàtí yọ́nà àkúmọ̀kábíràdá náàtù alùkàtí yọ́nà yẹnu kó wáàzí kàmàlè wáàyí kàkàmàlè ọ̀nà jíjì bá ẹ̀hùn kàmàlè ọmọ ẹbá wáàyí ẹ̀tàwà ní ṣíṣe onúgbùnúgbù wáàyí kàmàlè ama kama ti malami ko yi ma ama le ya tene uloko e kama du tane kama da ti ama uloko kama du tane kama da hin olu ene ene ki tenu yi ma kuma tene yi hotel ngi mi taki taki ru taki tuwa yi mi o ko ayu un yu ko ayu mele ba bu ki adu yi ma ne atene iti wa awoko program ka ye 2012 ye 2012 ye 2005 ye 2004 ebale kesi usho ababa ejeta visit investor in baba awoki program leadership training program ohun be message organize ebale ni male ni madu akini uh, professor salisu shehu kwikano ìdí àbókùnmá ṣe wáàzí ọmọ lẹ́yọ́ka program lẹ́ka ṣe yìí makini ami malimi akaki ami remesesi aliyo gane mi ami remesesi siyo yi ami remesesi eh, university gbogbo ika awayo yi aṣẹwọlé ayẹyọ náà aṣẹwọlé ayẹyọ yọyọ alijọ alijọ kìtì agbo yí mss ní àṣedáka wa malimi kìtì professor kìnnìmọ́tì elégbèmọ̀ adágò yìí àtẹ̀gbàgbọ̀mọ̀ ẹ̀gbà òjẹun máa ń nìyí òjẹun ẹ̀ ṣe láì nìyàmẹ́ àtẹ̀tàkà mẹ́kẹ́rù jẹun yìí before ta aya kakini oge aya ti láti dagba wọn bù yẹun yìí wàlá àkàtì àmì rẹ̀ mẹ́sẹ̀ sí ààfin ya ti láti dagba bù yẹun wàlá ìkádò káàlì fọmọdù yìí bá àmì máa lè lè dúkù màkú yunifásitì gbogbo aṣọ àjùmọ̀ àgègè láì ó nìkan wọn adákan adágè láì nìyí ẹ̀rẹ̀rẹ̀ àjínetí láì nà máa rẹ̀ akúnú ẹ̀yà máa mú yẹun bùtọ́ ẹ̀kọ́ àwọn àna ọkà àmì máa lè mi máa ọ̀dà máa túrò máa ẹni o tanga mi adama turu ase yoke tanga ma se kɔla ma yi na ama ne ti no ye gbe voka mɛlɛ e, mo le do ma ne iko wa ne wa bu yewu ye ɔrɔ ŋu da ari pɛtɛkɛ ɔyewu dɛ ɔ ari pɛtɛkɛ ɔmɔ lɛ ne ne ne amu da yan kiri ɛwɔ dɔmɔ yawu tiba yaa je ŋu ne turu kɛ ne yɔ jia ne ɛ ɛ ika ne ne uku ɛgbɔ ti kɛ ɛdo yinu kun ɛ ne wɔ taba le ale yi ɛ e, ɛ e, tɔ bata ka bɛ ko ne tsa ta ka bɛ ka ɔ ta ka la le yi ẹ̀wọ̀n tí ni tìyàwó ẹ̀ máa kí ni yes ina ewu dọ́mọ ìṣọ̀ karatu ẹ̀ tí ni wọ́n tìyàwó ẹ̀ máa kó karatu dọ́mọ wọ́n ẹ̀ yìí mẹ́ wá kí ẹ̀mí dà alàrámà ẹ̀ ní kàtọ́ ẹ̀mí dà lálẹ́ òun kò ń ti ṣe wó ń ti kura ni yìí mẹ́ wá kó àmà lè bẹ̀ bọ̀kà mẹ́jọ aṣọ àyàlá là mẹ́ ní ìyìí yìí ẹ̀ aráwò ní ẹ̀ bá pálí kẹ́bẹ̀ ẹ̀ bá yà kura ni ẹ̀ yà ò tiẹ̀ ká nípa àgùn national wo abẹ́ ìka tó dé ń yà kàwá jíjà àwùjọ rẹ̀ kàtó kà má dọ̀ yóò já ṣe yìí àmọ́tẹ́ gíní kàtó màgbájọ mọ́kàpá wà lẹ̀wú yẹ́ ni rẹwàáyà ṣúbà ní àtùmù ńlá ṣe yìí tí ìyẹ́ ìwọ́wọ́ ya ọgẹ́dẹ̀ ìwàgbọ́lẹ̀ ṣúbà ìyẹ́ àbáwọ́dọ̀ ṣúbà ṣe ẹni sẹ́n mi ìyá ma yá ti kọ́ọ̀tù èèwé wà ní má lè dú ọdọ́dá lè tán pa ẹ̀mí abáyọ ẹ bá ma ní kọ́ọ̀tù má yà mayi na ja delta um, ba mami kóòtù ma kó ma yà kóòtù yóò gẹ̀ẹ́tsá kó na ọ̀nà àti kóòtù kì ní gbé ẹ̀hẹ́ gbé ń dábẹ́ ní káàlù kì á kó yọ la ìdálẹ̀ yà wò itse ba yà á jẹ́ ńwó nẹ̀túrú kí kí ho yá nẹ̀ aláwo yẹn ni afalẹ́ mi sùrù fi lárí mẹ́tsi yà wò pàtàkù nà lẹ́hùn kúlúùbù ya kéde wò nàbí ha sẹ́wọ̀n kò mẹ́tsi yà wò ba mẹ́ẹ̀nẹ̀ dọ̀ ẹ̀kùn mẹ́ẹ̀dùkú bi àwọn àdánù mẹ́tsi yà wò mẹ́ẹ̀nẹ̀ tí yẹ tura mi hewu ko yo palu bele on la simo ya ko le yawo mo ayi fa innaha la ta'mal absar ise ise egwe ka ne yo yi ichun fiu egwe ke apo ko ma ko ne muda ko yo yi no walakin ta'mal qulubu allati fi sudur egwe ki de he do ku ga ne ki de he do yi unwo ne manen unwo ma do ka kini apo yo ho ubojo naam alo hmm ayana ebe ka kadomo ta سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ما شاكاي كاشان كجبوبو أمام بيجي كجبوبو